باب الجمعة الحديث الثاني عشر وأربعمائة عن عبد الله بن عمر وأبي هريرة رضي الله عنهم أنهما سمعا رسول الله صلى الله عليه وآله وسلم يقول على أعواد منبره لينتهين أقوام عن ودع عن ودعهم الجمعات أو ليختمن الله على قلوبهم أو ليكونن من الغافلين رواه مسلم وعن سلمة بن الأقوع رضي الله عنه قال رسول الله صلى الله عليه وآله وسلم يوم الجمعة ثم ننصرف وليس للحيطان ظل يستظل به متفق عليه واللفظ للبخاري وفي لفظ لمسلم قلنا نجمع معه إذا زالت الشمس ثم نرجع نتتبع الفي وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال ما كنا نقيل ولا نتغذى إلا بعد الجمعة متفق عليه واللفظ لمسلم وفي رواية في عهد رسول الله صلى الله عليه وآله وسلم الحمد لله لا يبتعفوا نترات السيالة إفوا نقبل لكم أجوكا حديث إليت ولا تبع النبي صلى الله عليه وسلم تونس ولو صلاة المسافر صلاة عن الرجل wasalatul marid àti sọ̀látù aláàárẹ̀ wọ́n á bọ́ sínú báàbù tuntun báàbù yìí òun náà ní báàbù jùmùà sọ̀látù jùmùà ọ̀rọ̀ nípa rẹ̀ náà ní afáfẹ́ bẹ̀rẹ̀ aljùmùà pẹ̀lú bọ́mùljíìm wàlmíìm jùmùà eléyìí ní afsahul lughat ọ̀nlẹ̀dẹ̀ eléyìí tó kílíà jù méde lárúbáwá a sọ pé yawmul jumu'ah bákan náà wọ́n tún máa ń gba spoon pé yawmul jumu'ah yawmul jumu'ah yẹn ni pé mímu yẹn lè gba bọ́mà. lọ́sí pé gbogbo ògbà jíìmù tiẹ̀ bọ́mà ni ọgbà ṣùgbọ́n nídìí mímu yẹn èdè orísun mẹ́ta ló wà ń bẹ̀ mímu yẹn náà lè gba bọ́mà èdè jùmùá èdè kejì ọ̀nà ní kékè mímu kó gba sùkún jùmùá èdè kẹta ọ̀nà ní kékè mímu kó gba fatha jùmùá èyí tó wá wà tó dájú nínú àwọn èdè yìí tọ́da láhán jù òun náà ni jùmùá kí jíìmù ọgbà bọ́mà kí mímu náà gba bọ́mà eléyìí túmọ̀ sí pé ọjọ́ jùmùá àbọ̀jọ́ jùmùá àbọ̀jọ́ jùmùá bá a ti máa wí náà Yorùbá torí kékeré ṣe Yorùbá ló bì èdè Lárúbáwá ló bì ṣùgbọ́n ní Yorùbá àwa ti méde kẹrin àdáálẹ̀ alọ́jọ́ jí tẹ̀síkìlá arúgbáwò ti sọ pé jí jú náà ní gbogbo èdè mẹ́tẹ̀ẹ̀ta jú ṣùgbọ́n júmú àbí júm àbí júmá àwa lọ a ní ọjọ́ jímà sọ eléyìí wọ́n bẹ nínú àwọn kòtò ẹ̀ tá a máa ń pè káwọn máa pè dáadáa àwọn yóò máa béèrè pé owó tó lọ́jọ́ júmùá bẹ́ẹ̀ ni ọjọ́ táwọn lọ sí mẹ́sìlì ní ẹni táwọn lọ sí sọ̀láàtì lákòókò bóhùr táwọn kí sọ̀láàtì júmùá owó tó ní júmùá èdè jimá júmùá tẹ̀lé ìjàbọ̀ sòjà náà kó lóko tí yorùbá ń pè sí wọn lédè wọn sòdè lárúbáwá sì lélẹ̀ ẹ̀ wá lè bá wọn pè ń pè kúkú ọjọ́ jimá jimá àbọ́jọ́ jumaa ó wá nínú hadith láti ọ̀dọ̀ Abu huraira Hurayra radiyallahu anhu fanabi sallallahu alayhi wa sallam wọ́n ní khayru yawmin tala'at fihi shams yawmul jumu'ah fihi khuliqa adam وفيه دخل الجنة فيه أخرج منها wala tukumu saacu. illa fi yawmil jumu'a ọjọ́ tó jù nínú àwọn ọjọ́ tó rùn yọ nínú ọjọ́ tó jù nù nínú àwọn ọjọ́ tó rùn yọ nínú wa náà ní ọjọ́ jumu'a torí kí ọjọ́ yìí ńlá wa nabi adam ẹni ká kó orí olówó àánú pé wọ́n mà pé wọ́n ọjọ́ olóore ńlá ni because ádámà ló síwájú nìwọ́n náà fi wá bíbẹ̀rẹ̀ láyé oore ni àbí èso oore oore ni wàláhì tó tó bá wò pé yà ló ka ǹjẹ́ jojúmọ́ tó kí wọ́n á lórí tó wà ń bẹ̀ máa rántí ijọ́ tí ọba dùn máa rántí àwọn ọjọ́ ọ̀gbà dùn tí wọn náà máa wò pé ah tí bàbá àti èèyàn bá bíyàn ni téèyàn bá láǹfààní ru eléyìí torí ẹ̀ dáadáa ni. bákan náà orí tó tún wà ń bẹ òun náà ní pé ọlọ́run ló mọ àwọ̀ ọ̀mà ìgbà tó lọ́n fẹ́ dá bàbá ńlá wa níbi Adam alayhi salam ẹ̀mí wa lọ́wọ́ pé kí ni táà yọ òbílẹ̀ jẹ́ táà gba gbogbo nǹkan jẹ́ táà da gbogbo nǹkan rú máa dàrú náà lóòótọ́ táà bàjẹ́ náà lóòótọ́ tó ṣùgbọ́n ọlọ́run bá ní èmi máa nítorí pé nínú wa náà la tún ti rí al-anbiya nínú wa la ti rí as-siddiqun nínú wa la ti rí ash-shuhada nínú wa la ti rí as-salihun gbogbo àwọn ẹni rẹ ẹni rẹ ẹbí náà àwọn èèyàn náà tún ti jáde so tẹ̀bá wọn kọ̀ndẹ́mù gbogbo wọn àwọn eléyìí ń kọ́ so oore ni bákan náà ní ọjọ́ júmùà ìlànà bí ádámù wà lìjánà àtọ́lọ̀ ń dá lọ́jọ́júmọ́ ọjọ́júmọ́ náà ló tún wà lùjẹ́nà oore ni adé pé àwa náà gan alára látàrí pé baba ńlá wà lùjẹ́nà sọ́mà sọ pé wọn náà wà lùjẹ́nà rí tọ́ ọ̀wọ́ rí tọ́ ọ̀wọ́ rí tọ́ wà lùjẹ́nà rí sẹ́bi pé baba ńlá wa ti tọ̀ wò títọ̀ wò táwọn tọ̀ wò yẹn tọ́lọ́ ń ròyìn fún wa ó mú gbogbo wa náà mọ́ sojú kòkòrò àti ṣe kíni àti padà síbẹ̀ kọlọ ma ṣe lè wọ wa ní ọjọ́ júmọ àyín náà lọ́lọ́run tún lè jáde kó láljanna yẹsẹ pé lọ jáde bá lọ́lọ́run lè jáde subhanallah tọ wọn lè jáde kó láljanna ọjọ́ ńlá náà ni ọjọ́ tí àsọ̀kalẹ̀ sókè pẹ náà nù ọjọ́ júmọ à. ولا تقوم الساعة إلا في يوم الجمعة gbẹndé alkiyamu sì ní jẹ àfi lọ́jọ́ jumu'a alìsèrè ibn al-qayyim rahimahullah àlàyé ti pọ̀jù nípa ọlá òfin àwọn nǹkan tó rọ̀ mọ́jọ jumu'a kí bá a ṣe wí nínú zad al-ma'ad torí ẹ̀ ló ti wá nù hadith pé ní gbogbo ọjọ́ jumu'a ẹ̀rù máa ba gbogbo àwọn nǹkan abẹ̀mí tọ́lọ̀ ń dá wọ́n máa sá sókè sódò kọ́mọ lọ jóni àfihàn àfàlìjànú nìkan pé kíni ẹ kàn máa tètè pé mímí kò ní mì kí ni ń bọ̀ lókè gan ilé ọgbà á ọmọ èèyàn àgbélépọ̀ àgbélépọ̀ ṣùgbọ́n gbogbo àwọn kan yókù táwọn bá ti pọ́jọ́ ọdúnmọ́ adé wàhálà bẹ̀rẹ̀ kọ́mọ lọ jóni ìgbéǹde àkìyàmọ̀ odò ọjọ́ ọdúnmọ́ àyíbáyé ọjọ́ ńlá ni. àti pé ọjọ́ ọdún lọ jẹ́ fún mùsùlùmí ọjọ́ ọdún ẹ̀kan lọ́sẹ̀ ni fún mùsùlùmí ọjọ́ ọdúnmọ̀ àyíbáyìí ó ní àwọn àdájọ́ ó ní àwọn àlànà ó láwọn òfin lóríṣiríṣi eléyìí tó fi ṣẹ̀rí àtàlàyé fún wa pé ká máa mójútó lọ́jọ́ yìí ọ̀kan nínú ètò ti pàtàkì jù nínú tí a fẹ́ ká mójútó ní ọjọ́ òun náà sọláàtúl jùmùá ó ń bẹ nínú tó ṣe pàtàkì jù tá a fẹ́ pé ká mójútó ní ọjọ́ jùmùá lọ́pọ̀lọpọ̀ nínú àwọn tírà tó sì ní ṣe pẹ̀lú àlàyé òfin ṣẹ̀ríà àwọn tírà tó ń ṣe àlàyé pa nípa àwọn òfin ṣẹ̀ríà lọ́pọ̀lọpọ̀ àwọn kan tí wọ́n máa tọ́ka sí tí wọ́n máa sọ pé báàbùl jùmùá òun náà ní tó ní ṣe pẹ̀lú sọláàtúl jùmùá nítorí ní í ṣe pẹ̀lú salatul jumu'a. ìgbà wá wá láti ọ̀dọ̀ abdullah ibn umar radiyallahu anhuma àti abu huraira radiyallahu anhu. àbáwọ̀ adá wọn pé ó ní radiyallahu anhum ọlọ́nkọ́ yanu sí gbogbo wọn. wàrà èèyàn péré ló gba àdìsí wa ìdí tí wọn fi sọ pé radiyallahu anhum tá a mọ̀ kọ́ bẹ̀rẹ̀ láti orí èèyàn mẹ́ta onáà ní kí abdullah sàábẹ̀ ni umar bàbá rẹ̀ sàhábà ni sàhábì bẹ́ẹ̀ náà ni abu huraira sàhábì sàhábà ti di mẹ́ta torí rẹ̀ wọn sọ pé radiyallahu anhum gbogbo sàábì tí bàbá rẹ̀ bá jẹ́ mùsùlùmí tóun àtẹnìkan sọ́mádìjọ gba. ọ̀rọ̀ wa àbí tá a máa ń sọ̀rọ̀ ohun àtẹnìkan fún àfijọ́ jẹ́yàn méjì tá a bá sì dákọ̀ sábẹ̀ pẹ̀lú bàbá tiẹ̀ àyẹ̀kẹ́ radiyallahu anhum láàmáwí ẹsẹ̀ radiyallahu anhuma nítorí pé anhuma àwọn méjì nù bàbá tó bí ọ̀kan náà àwọn méjèèjì mùsùlùmí ni radiyallahu anhu ayọ̀ sàhábì ni eléyìí jẹ́ lẹ́yìn eléyẹn táàdì ti bá wá. nínú ilmi mustalah látọ̀dọ̀ sàábì kan tí sàábì míì bíi tiẹ̀ tóun náà ti gbàrú àdìsí yẹn wá eléyìí tó túmọ̀ sí pé àkókò gbàtàmì bisalòlá àṣìlá ń sọ̀rọ̀ yẹn sàábì méjèèjì wọn láǹfààní àti gbọ́ ẹlòmíì náà tún lè gbọ́ pẹ̀lú wọn o ṣùgbọ́n tó ṣe é pé èyí nìsín òní pé Ibn àti Abu Hurairah wọ́n ti jọ ń bẹ́ ń kalẹ̀ nígbà tí Ànábì sallallahu alaihi wasallam ti ń yìí. pé hadith méjì ni ṣùgbọ́n amúhalẹ́yọ̀kan nítorí pé tí wọ́n gbọ́ hadith èmi náà tí wọ́n bá gbọ́ hadith ṣùgbọ́n màá tó ti pọ̀rọ̀ tí méjèèjì kó sínú ọ̀rọ̀ kan náà ni àwọn aṣọ yìí pé títẹnì kejì ọjọ ṣáàhì bẹ́ẹ̀ ni riwaya ní kejì títẹnì àkọ́kọ́ òun náà jẹ ṣáàhì ṣáàhì òun náà ni hadith tí sàábì kan sàábì mi nínú gbígbà wa pè ní ẹyọ tó bá ti wá hadithi. شاهد من حديث فلان حديث يو أني حديث مي tí sàábẹ́ mi náà tún gbà wá tí sàábẹ́ mi náà tún gbà wá. tó tọ́ba ẹ̀jẹ̀ kọ́ pọ̀ asọ́kè wọlé hadal hadithi ṣàwáhì wọlé hadal hadithi ṣàwáhì hadithi ní àwọn hadithi míì náà sàábẹ́ púpọ̀ mi náà tún ṣe kínní. wọ́n á gbà ṣùgbọ́n ló àdìsí báyìí tó bá ṣe é pé rìwáyà Ibn Umar ọ̀dàdúró gédégbé rìwáyà Abu Huraira ọ̀dàdúró yàtọ̀ nítòsí súnmọ́ kọjá náà nù tó bá sì wá bí wọ́n ṣe wí yìí náà síbẹ̀síbẹ̀ ṣááyìd náà ni ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ pé rìwáyà ọ̀kọ̀ọ̀kan ni wọ́n dá dúró ìwáyọ̀ kọ̀ọ̀kan ọ̀dà dúró ni. àwa rí ọ̀kan nínú wa nínú Bukhari àríkejì nínú Muslim àwa rí méjèèjì nínú Bukhari a sì rí méjèèjì náà nínú Muslim. so eléyìí kan ni wọn máa ń sọ pé muttafaqun alayhi ṣé Bukhari àti Muslim gbà wá kàlà wọn kì í sọ pé muttafaqun alayhi ṣé Bukhari àti Muslim gbà wá kálá àdéhìí tó máa ń sọ pé muttafaqun alayhi ayẹ́kọ̀dọ̀ sàbí kan náà lọ gbà wá kẹ́bi Ibn Umar ari lọ́dọ̀ Bukhari gbọ̀nà Ibn Umar atunri lọ́dọ̀ Muslim gbọ̀nà Ibn Umar àwa sọ pé muttafaqun alayhi Bukhari àti Muslim ló gbà wá ṣùgbọ́n ari lọ́dọ̀ Bukhari gbọ̀nà Ibn Umar. àwọn ninu muslim gbọ́ná Abu Huraira ànitọ́kẹ́ ni alayhi o kọ́ńtẹ́ǹtì wọn kan náà ní kọ́dà kò sálẹ̀ fún aráàfin kan kò sì sádínkù wọn ò ti kan síwájú kí wọ́n fọ́ gbólóhùn kan sẹ́yìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ á sọ pé kí ni lahu Abi Huraira inda Muslim. ọ̀làdì ti mí tó ń jẹ́rìí fún gbọ́dọ̀ sábẹ́ mí tọ́sí ti Abu Huraira lọ́dọ̀ Muslim wọn kì í sọ pé lóyún alayhi. eléyẹn ìgbà tó wá pé sàbí méjì mẹta mẹ́rin ni dìjọ gba àdìsí kan wa. ṣùgbọ́n nígbà tó bá jẹ́ pé kìí ṣe sàbí ni ẹlòmíì nínú àwọn sàbí pẹ̀lú rẹ̀ gba àdìsí ọ̀kan nínú àwọn ilẹ̀

tó ṣe é pé tábìrì ìlọ́jọ pàdé àbẹ́ni tí ò tó tábìrì ìlọ́jọ pàdé nínú rìwáyà rẹ̀ kò bá ti tábìrì kò bá kéré sí tábìrì kò bá ti tábìrì tábìrì tábìrì tábìrì tí wọ́n jọ pàdé lọ́dọ̀ olùkọ́ tó kọ́ àwọn méjèèjì ládìsí yẹn á sọ pé àdìsí yẹn ní tábìrì àní sọ pé ní ìjọba. àdìsí wa wá látọ̀dọ̀ Ibn Umar àti Abi Hurairah ọlọ́run bá yẹnu sí wọn. أنهما سمعا رسول الله صلى الله عليه وآله وسلم يقول wọ́n ní àwọn méjèèjì wọ́n gbọ́ sanabi sallallahu alaihi ti ń sọ yìí pé ala a'wadi minbari nígbà tó dúró lára àwọn agi tí wọ́n gbé náà rò lára mímbàrú rẹ̀. ń sọ lára àwọn igi tí wọ́n nàró sára mímbàrí rẹ̀ ó ní layantahiyanna aqwamun an wad'ihimul jumu'at àwọn ẹni tí wọ́n máa pa sọ̀láàtùl wọ́n pa ìpa wọ́n pa ìpa sọ̀látùl jumu'ati ẹ̀sìn mọ̀ pé tí wọ́n bá ti pa ti nǹkan wọ́n mọ̀ wá. nínú káwọn ẹni tí ń pa sọ̀látùl jumu'ati wọ́n pa ṣíṣe bẹ́ẹ̀ tì. ẹnìkan náfíù náfíù ètò bá tún lábẹ́ òkú. wọ́n ń pa tì kí wọ́n wá pa pípa títì kí ló túmọ̀ sí wọn wọ́n mọ̀ wá yẹn kí wọn sọ no no nínú òfin ṣẹ̀ríà equals to yes so àwọn ẹni tí nínú máàtì náà minus pẹ̀lú minus ó di so òfin ṣẹ̀ríà lélẹ́yìí tá à ń sọ ẹ̀yin lẹ́ẹ̀ mọ máàtì o so àwọn ẹni tí máa pajúmọ́ àti inú kí wọ́n pa pípa tí wọ́n ń pajúmọ́ àti tì. أو ليختمن الله على قلوبهم àbí kí ọlọ́run ọba kó fi èdìdí dí àwọn ọkàn wọn kó fún pa kó fún dáín. ثم ليكونن من الغافلين lẹ́yìn rẹ̀ wọ́n wá di ọ̀kan nínú àwọn afọ́nufọ́ra nǹkan mélòó ni ó ti wọ́n sọ méjì nǹkan mélòó làwọn ti ṣe tọ wọn náà lè múra sí kọ ọmọ màá lọ jùmọ rawahu Muslim Muslim mà ló gba àdéhìí wa o al-Imam Muslim tá a mọ yẹn rahimahullah mímbàrà anabi sallallahu alaihi wasallam wọn ní lára àwọn agi rẹ̀ àwọn agi tí wọn náà rú sára rẹ̀ ó túmọ̀ sí pé anabi ní mímbàrù méjì mẹ́ta ṣáájú lákọ̀ọ́kọ́ a sọ pé lórí kùkùté igi dẹ̀bínú ló ti máa ń ṣe kótóbà a sọ pé ìgbà táwọn Ànábì sallallahu alaihi wasallam tó pa igi kùkùté yìí tì tọkọ láti máa ṣe kótóbà lórí àmọ́ kí ló ṣẹlẹ̀ igi bẹ̀rẹ̀ sí ní ké ó ń sunkún kọ̀dákẹ́ àgbà táwọn Ànábì tó súnmọ́ táwọn Ànábì dì gbaná ló tó dákẹ́ bí ìgbà téèyàn rẹ mọ́ gbaná ló tó dákẹ́ subhanallah ọjà àmì kan nínú àmì jíjà nàbí ànábì Muhammad sallallahu alaihi wasallam ọdájú nítorí tí ẹ̀ nǹkan kan ò ní sunkún pékin igi kan máa sunkún ààyè kan máa sunkún bí nǹkan kan máa sunkún bẹ́ẹ̀ kí lápè ń sunkún àlìjánu ní ń dún bẹ́ẹ̀ ó lè jẹ́ àwọn àfa àlàlìjánu yẹn tí ó gbóná fẹ́ dín agbára kan wò lónìí òun àti rọ́kọ̀ ìlú rẹ̀ ti jọ dì í tó máa ti kó mẹ́kọ̀ọ́ ni o kò ké dáadáa. tó bá ọkọ wá rí ọkọ ọ̀dákẹ́ ẹ̀ka àjànú lélẹ́yìn. ẹlẹ́ẹ̀kejì wọ́n tún ṣe mímbà sanfà nàbì sallallahu alaihi wasallam tó ṣe pé àmà ni wọ́n fi má àmà ni wọ́n fi má eléyìí ni mímbà rẹ̀ ẹlẹ́kẹta táwọn nàbì sallallahu ni. wọ́n ní arákùnrin kan orúkọ àwọn mọ̀ṣáàkìlì wọ́n mọ̀ gbé dìde láwọn oríṣiríṣi àwọn àwọn fìtínà bí a ṣe a lè ṣe mímbà pẹ̀lú blọọ̀kì àbí pákúlà fi ṣe àbí àwọn kan a'udhu billah wọ́n ṣe mímbà tí wọ́n pẹ̀lú blọọ̀kì a'udhu billah wọ́n ṣe pékè. ẹnìkan tiẹ̀ ti pé kí n wo mọ́sídìí kan ẹ̀jọ̀ ṣe mímbà rẹ̀ tó sì bá súnà mu. ẹ ṣì ṣe bí wọ́n kà dúró kọ́ báyọ̀ sọ̀rọ̀ ni tóní rárá pé torí táwọn wo ń tà wọn ni pé blọọkì wọn fi ṣe kíní kan èwo wọn fi ṣe tànàbí. tó jíjẹ tó jẹ kó ní mímbà kan tó wọn fa máa ṣe ọ̀nà kanu yóò máa di àwọ̀ ẹ̀ bá fi blọọkì ṣe máa fi mùṣkílà jíjẹ tuntun wa jẹ kó tún ní mímbà kan tó wọn fi kí ṣe ẹ̀wọ̀n ká tó dúpẹ́ fọlọ́ ẹ̀ bá fi kí ṣe tíyàn yín lẹ́mọ̀ wọn á ní ọ̀dà irú èyí tẹ́ máa ń gbé kalẹ̀ yẹn kọ́ tí wọ́n kan pákó fọ́ọ́sà ìtẹ̀lẹ̀ gbọ́wọ́lé ìtẹ̀lẹ̀ gbéwèlé ṣùgbọ́n àdùnnú ọmọ sọ̀rọ̀ ńbẹ̀ nígbà tí ń dìlíbà lẹ́kítọ̀ ṣé mímbà lélẹ̀ òkèèṣe mímbà rò papò lásán lélẹ̀ yẹn rò pé yáwa náà mímbà rò fẹ́mi mímbà rò wọ́n sọ pé mímbà rò yẹn pé oògùn ọ̀gá àbí òye ọ̀gá àwọn ráwọn èèyàn bá sọ̀rọ̀ ṣùgbọ́n á yẹ pé pákó òyìn náà tẹ́ ẹ ṣe ẹ ti kọ́kọ́ ṣe bí stẹ́pù sí tọ́ ẹ pé yóò gùn yóò fi ga kò sí wàhálà mi àmọ́ kọ́ wá wà bí irú ìdáná máa ń ṣe sí ṣọ́ọ̀ṣì ń a'udhu billah mo wa àbí irú ìdáná máa ń ṣe sí yunifásitì ń kìí sọ ní mímbà rò irọ́ o just place pákó lásán síwájú rẹ títí ba rẹ lásán lè mímbà rò lè mímbà rò sọ eléyìí jẹ́ bó ṣe jẹ́ kẹ́sẹ́ kí wọ́n á ní kí fún àyè ibi ti dúró kó wọ́n ti kọ́ yàtọ̀ síbi táwọn èèyàn wà kẹ́sẹ́ túmọ̀ rẹ̀ ní mímbà mímbà ní pé àwọn èèyàn pọ̀ báwo ni kálukú ti láǹfààní àti rẹni tí ń bá wọn sọ̀rọ̀ báwo lọ̀rọ̀ ẹni tí ti ń bá wọn sọ̀rọ̀ ti rìn dọ̀dọ̀ kálukú àwọn hikima tó wà nù mímbà rẹ ẹ̀yin ó sì rí láwọn institution wọn kí wọn máa tí wọn ń ṣe ẹnìkan ẹni tí wọn bá báyàn sọ̀rọ̀ wọn ò sì àyè ga àyè ga so that gbogbo student yóò láǹfààní àti máa rí oníjẹpẹ nìkan máa nàgà So, yàrá hikima tó wà nù mímbàrún àwọn èèyàn pọ̀ màtí báyìí kẹ́ni tí ń bá yẹn sọ̀rọ̀ ó dúró lẹ́lẹ̀ ni kò súnmọ́ kí gbogbo wọn gbọ́rọ̀ rẹ̀ gbogbo wọn lè rí bọ́t gbogbo wọn lè má lè gbọ́rọ̀ rẹ̀ torí bẹ́ẹ̀ ni tí ń bá yẹn sọ̀rọ̀ bá ṣe dúró níbi tó ga bẹ́ẹ̀ lóhùn rẹ̀ ó rìn jìnnà tó ẹ tara ti ìpèpè fún sọlá àti kẹfì ṣàpèjúwe láyé john manaro tí wọ́n ń sára mẹ́sàgèjì kìí ṣe pé wọ́n ń ṣe fọ́sọ̀ ọ̀sọ́ kínní wọ́n ń ṣe kódà àwọn ikọ̀ gbogbo orí ìdára ńkọ́ tá a kàn máa náwó yẹn wọ́n kàn wá ìkàtọ́ ga ni sọ̀yọ́ lọ gùnkè gbọ́dọ̀ tó bá gùnkè yóò pè sọ́lá torí pé bọ́ọ̀ bá ṣe gùnkè síbẹ̀ lóhùn rẹ̀ ó sì rìn jìnnà sí. tó nítorí di eléyìí báyìí nítorí gbà lérò pẹ̀lú mímbà yẹn kìí ṣe pé pákó ọ̀dà ó ní mímbà rẹ̀ eléyìí báyìí eléyìí tó ń fi pákó ṣe yìí báyìí ọdún keje àbọ̀dún kẹjọ lẹ́yìn hijira anabi sallallahu alayhi wa sallam ilé arákùnrin tó ń jẹ́ Maimun yẹn lọ́gbẹ́ fanabi Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó sì tún gbẹ òfin kankan yàtọ̀ séyìí tó yẹ kó bá máa ṣe òun náà step mẹ́ta náà step mẹ́ta náà ṣé ọjọ́ step mẹ́ta nítorí pé àwọn èèyàn nígbà yẹn pípọ̀ ohun ò ju tẹ́ni tó bá dúró lórí step mẹ́ta kọ́rọ̀ rẹ̀ ọdọ́dọ̀ gbogbo wọn lọ ni ló fi máa lórí mẹ́ta àbí kò yẹ kí mímbàrò ju kó ju step mẹ́ta lọ ṣé nítorí pé báwọn èèyàn ti ṣe pọ̀ tó ń gbà náà níta ń bùkátà láti jẹ́ kọ́rọ̀ wa kó dóye tí gbọ́ kálukú wọn kò ju step mẹ́ta lọ àbí nítorí pé súnà dandan òun náà ní kí mímbàrò kó jẹ́ step mẹ́ta kò bẹ́ẹ̀ nítorí yẹn ti pọ̀ nígbà yẹn kọ́rọ̀ olè bá dọ́dọ̀ wọn àbùkátà ju step mẹ́ta lọ báwọn yẹn ti pọ̀ nígbà yẹn kọ́rọ̀ olè bá dọ́dọ̀ kálukọ́ àbùkátà ju step mẹ́ta lọ bìdẹ́lì ìgbàdàn àbí kọ́kọ́ ń sinmi bá lórí kùkùté gidẹ̀bí nù step mélòó wọn kù yé ti step kankan yọ̀ọ̀kan tilẹ̀ lẹ̀ bọ́ sórí ẹ̀ náà tẹ́lẹ̀ ìjẹba wọn tẹ̀sí ọ̀ lọ rí ní mọ́ṣáláṣí kan kíkẹ́ wọ́n ṣe mímbà tọjẹ step méjì tó ní bídà tọjẹ step mẹ́rin ó ní bídà tọjẹ step mẹ́wàá ó ní bídà mo rò pé yé wa torí pé àwọn nǹkan míì kò tó pe ẹni tó bá ṣe ní bídà bẹ́ẹ̀ni tó ṣe bídà so àwọn àwọn awọ ọmọrú eléyìí àwọn aṣọ ẹ̀sìn délé fáwọn èèyàn àníṣeyìí mẹsìlì tóbi gán lọ́nà tó ti ké táwọn yẹn bá wọ ọbẹ̀ gan wọ́n máa ń gbà tó twenty thousand so mímbà ló sì jẹ́ eh, wọ́n ti pè àgàsọ̀ mẹ́ta àwọn èèyàn gan kése gbogbo wọn ní òrìọ̀ àti fẹ́ kẹ́ni tó wá sí mẹ́sìtì lọ́jọ́ júmọ̀ nígbà tó máa ń ṣe kútùbà kọ́ máa wo bòbí ìjọ ni ti ń bá wọn sọ̀rọ̀ lọ. tó eléyìí ń jẹ́ báwọn. So, wọ́n ní ànábì sallallahu alaihi wasallam nígbà tí wọ́n bá ṣe mímbà rí báyìí anabi òye lò mímbàrí yóò sì ju àgàsọ mẹ́ta péré lọ ṣùgbọ́n Marwan òun fi kún fún àtọ́dá yẹn Muawiya ibn Abi Sufyan òun fi kún mímbàrí yìí kan náà ni ó fi kún wíwá di àgàsọ mẹ́fà. tọ́ nígbà tí muawiya ibn abi sufyan tó náà do lórí nígbà tó ń fi kápítà adawulẹ islamiyya tó fi sí dimashq damascus ọkọ ìwé ránṣẹ́ sí marwan ó ní mímbàrà anabi sallallahu alaihi tí wọ́n fi pákó ṣe ẹgbẹ́ ránṣẹ́ sí mi ẹ gbé ránṣẹ́ sí mi níbo ní Damascus tó wọ́n máa pa aláṣẹ pé kí wọ́n máa gbé bọ̀ wọ́n sì wú wọ́n wú kó lẹ̀ wọ́n gbé tìdítìdì gbígbé tí wọ́n gbé báyìí gbogbo Madina sókun wọ́n fẹ́ máa rú lọ ọ̀sán dòru tọ́ Marwanu. So, tó ní wọ́n máa rúṣò lọ́dọ̀ Muawiya lọ́ba jáde lọ́ba fi gbé ta bọ́síwájú àwọn èèyàn pé tọ́ wọn ò ní wọ́n gbé mímbàrún anabi sallallahu alaihi wasallam kó Madina amirul mu'minina Muawiya lọ́pàá mi láṣẹ o olùkọ́ yìí náà ti rí ntọ́ ṣẹlẹ̀ ẹ̀dá kan ẹ̀dá kan ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀ ti dá padà nù. táwọn èèyàn bá ní ẹ tọ́lá ń pè Muawiya ló ní kó gbé ránṣẹ́ buhari tó fẹ́ ṣẹlẹ̀ ẹ̀fẹ́ ẹ̀dá padà àbí ìwọ gan alára tí wọn náà ní tiẹ̀ lọ́wọ́ àgàsọ mélòó lànà bí ṣe nǹkan rẹ̀ mẹ́ta ìwọ sọ di mẹ́fà kílọ́fà <laughs> so nítorí pé oní khalifa ló ní kó gbé ránṣẹ́ amirul mu'minina samirul mu'minina náà ló ní kó tún sọ di mẹ́fà ó ní. ẹ dákun ẹ má bínú níṣẹ́ ni mo sọ di mẹ́fà nígbà táwọn èèyàn pọ̀ àwọn èèyàn ti pọ̀ kọjá kí wọ́n máa gbọ́rọ̀ ẹni tí bá ń sọ̀rọ̀ lórí mẹ́ta wọn ti pọ̀ kọjá kí wọ́n láǹfààní àti rẹ́ni tí bá ń sọ̀rọ̀ lórí mẹ́ta àwọn mùsùlùmí ti mímbàrí kò wáyé bẹ ní ọdún kẹrìnléní àádọ́ta àti ọgọ́rùn mẹ́fà six hundred and fifty four years after hijra nígbà tí mọ́sálásí ànábì jóná bàánà ni mímbàrí jóná má mọ́sálásí ànábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sóbọ̀tà alhamdulilayi wọ́n tún ti sèmí síbẹ̀ wọ́n ti sèmí síbẹ̀ ní déédéé ibi táwọn ibi tí wọ́n ń sọ kótóbà náà lọ́wọ́ òun náà gan bí àgàsọ mẹ́fà náà ló sì wà ìtọ́ abẹ ni bí àgàsọ mẹ́fà yẹn náà ló wà dì. ó ní la yantahiyanna aqwamun an wad'ihimul jumu'at ọ̀rọ̀ yìí ń bá àwọn ẹni tí kì í lọ sí sọ̀látùl jumu'a ń bá àwọn wí ni o ṣùgbọ́n tí wọ́n máa ń ṣe gbogbo sọ̀láàtì yòókù àmọ́ wọn lọ jumu'a tó bá àwọn kàkí ní sọ̀látù kìí ṣe pé ọ̀rọ̀ àwọn ẹjọ́ pé júmọ̀ àlásán wọn máa mú wá wọ́n yẹ sọ láti mí ni wọ́n ń sọ o nígbà tó bá tún á mí sí ẹ̀ tó ti pé júmọ̀ àná lásán lọ́ máa mú wá tá ń kọ̀ sídà rẹ̀ fún ọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá tún á mí sí pé kìnnì tó ọ̀rọ̀ yìí ń bá àwọn ẹni tí máa ń mójútó gbogbo sọ̀làwátù ń bá wọn wí ṣùgbọ́n tó ṣe pé wọn kì í lọ sí júmọ̀ à ẹ dákun ẹni tí èèwà ṣe gbogbo sọ̀làwátù ń kọ́ tó pé júmọ̀ àlásán ló máa ń ṣe ẹ̀kọ́ sira rẹ̀ tàjẹ́ ìsìláàmù ló èwo lọ́fẹ́ sọ pé ó ń ṣe. àwọn ẹni tí máa mójútó gbogbo sọ̀làwáàtì ṣùgbọ́n tí wọn kì í lọ sí júmọ̀à nínú kí wọ́n pa àìmọ́ wá sí júmọ̀à wọn tì. awla yakhtimanna Allahu ala qulubihim àbíkọ́ lọ́wọ́ bá kó fi èdídí di ọkàn wọn nítorí pé àwọn náà ti tàpá wọ́n yapa sí òdodo wọ́n sì gbéraga láti gba òdodo òdodo ọ̀hà ní rọ́nà wọnú gba àwọn ọmọ ọ̀ ẹni tó lọ́wọ́ bá bá ti di ọkàn rẹ̀ òdodo òníra ìwọ̀ bẹ̀ kódà bọ́ bá gbọ́ọ̀rọ̀ òdodo òní fi ṣiṣẹ́ torí kò síbi tí ó gbà wọnú ọkàn rẹ̀ ọlọ́run kọ́ sàánú wa náà lọ́nà sọ nípa àwọn kèfèrí pé khatamallahu ala qulubi ọlọ́wọ́ bá ti fi èdídí di ọkàn wọn àwọn ọkàn burúkú tọ́lọ̀ ti fi èdí dídí kò sí ní tẹ́lẹ̀ bá aṣọ tí ó gbọ̀ kò sì sí bó sì lè rọ́nà tí ó pè lọ́nà ní ọmọ sí ẹ ẹ náà ní tí ó bá kú ọlọ́run ọba wa yóò di ọkàn wọn ẹ̀yin sì ti mà wípé ọkàn ni bàbá lára o wa inna fil jasadi mudghah idha salahat salaha al jasadu kulluh wa idha fasadat. فسد الجسد كله على وهي القلب ìbáàsì ẹran kan bẹ lára ìbáàsì ìbá ní àlàáfíà gbogbo ara yóò kọ lálàáfíà ìbáàsì ìbá ti fìlè lọ bàjẹ́ gbogbo ara yóò kọ bàjẹ́ ó ń lọ bá lára ọkàn nìyẹn lásán kọlẹ̀ ń pè tọ́ranjú kankan kan bí ajá tí ó sọnù tí ì gbọ́ fèrè ọlọ́dẹ bí ìbá pé kí ni èdídí ti di ọkàn wèrè kò síbẹ̀ ṣe lè ọ̀bọ̀ lásìkò lè ń ta lólobó tó lòun ọ̀gbọ́n gbà tẹ̀ ń wí òun sì ti dánu parun báyìí nítorí tutọ́ kan bá ti di ara ìmánàmá ọlọ́nkọ́ sànù wa torí de eléyìí báyìí ọkàn wa kọ́mọ bàdí ń tó di agbọ́dọ̀ mójútó gbogbo sọ̀làwàt àti gbọ́dọ̀ gbẹ́yìn níbi mímá lọ sí àlùjọ́mọ̀à ó burú jáì fáwọn èèyàn láwùjọ wa fún ọ̀kẹ́sìn fún kankan wọn kà fún kàn àfi bí gàdé yẹn kàn ṣeré lásán ẹ̀rẹ̀ǹgbẹ́ wọn ti lọ sí mẹ́fà ọmọ ti tọ́sẹ̀ méje báyìí pé kíni nínú àdìsí kan tó bá fi jùmọ̀ lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tó bá fi jùmọ̀ lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọlọ́wọ́n bó di ọkàn rẹ̀ pa. so ọ̀pọ̀lọpọ̀ tí ń wá náà gan alára àlùwàlá àjàmbá kù ló fi ń ṣe sọ́lá. So, ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ló sì wà tẹ́kẹ́ júmọ̀ àná nìkan yóò ní tó ń jẹ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ò le òróró ọba àánú borí ìbí àbí àánú borí ni òdodo rẹ̀ borí ìbínú gẹ́gẹ́ bó ṣe sọ. sabaqat rahmati ghadabi ìkẹ́ mi ó borí ìbínú mi ṣùgbọ́n kò túmọ̀ sí ní ìyà gidi hàn tí ò síbi téèyàn sàgbà. àwọn ẹni tí máa pa júmọ́ àti wọ́n dẹ́kun rẹ̀ àbí kọ́lọ́mọ bó fi èdìdì di ọkàn wọn. ẹ sì máa ń pé tí ọkàn bá ti bàjẹ́ gbogbo ara yòókù ọ̀tẹ̀lé. nígbà tí imam tó bá fi Allahu Akbar kí làwọn máa mú sí Allahu Akbar torí ẹ ìmáàmù lára wa náà ní kíni ọkàn wa. alxọtumu yẹn wọn náà ní alistiisaq wọn àrà lókun dán wọn fún ẹnu rẹ̀ pa tí orí onírà ìwọ ọbẹ ma. tòǹtò ṣẹlẹ̀ nu sáwọn ẹni tí wọ́n ń pa jùmọ̀àtì. ó ní ntútì ẹ̀fà tí wọ́n tó fi pa jùmọ̀àtì ni pé ẹ̀dùnmá sábìsì ẹ̀ wọ́n yìí tètè ṣe wọ́n á nìkan tó bá jẹ́ bọ́ọ̀lù tó wọ́n máa tètè gbà bọ́ọ̀lù tó yá jù láyé ìṣẹ́jú mélòó two hours torí wọ́n tún lọ sinmi wọ́n gbára gbóná díẹ̀ láàrin two hours yọ kàn mara bí himuru rẹ kira ah ó ti atẹnu. la ilaha illallah àmọ́ jùmọ̀ à bóyá ọ̀rọ̀ tí wọ́n sọ ń bá wí ọ̀rọ̀ tí wọ́n sọ ń bá wí ó tún á pò sí ó tún sọ fẹ́ ń sáré kí bàbá yìí wọ́n gbọ́ ṣe tí ó ṣe jáde kan ló ṣe fẹ́ ewu wórówóró kí ni wórówóró <laughs> ń gbọ́ jẹ́ kí wọ́n bá wí ọwọ́ wórówóró ẹ̀ẹ́n wọ́n á jẹ́ bọ́ọ̀lù ni kò sí wórówóró mẹ́ yóò tún tún jókòó jò ní. túmọ̀ sí wípé ẹlòmíì ní tí ò sí ní ọmọ fi ṣèkẹ́wọ́ àwọn ah, mọ́sálásí júmọ̀ ayé dínà ní kínníkínní wọ́n mọ̀ pé ọ̀nà tó gbàdá àlùjáná ó kún fún ewu ó kún fún tí máa kó báyà pé pàtì ntọ́kàn rí ọ̀fẹ́ ńlọ gbọ́dọ̀ sí iná ẹ̀wẹ̀ gbogbo ntí máa wúyàn lọ́wọ́ àmbẹ̀ làwọn ọmọ náà fi wọ ọbẹ̀ tí wọ́n pọ̀ fáin fáin fáin tó ń torí di eléyìí báyìí ẹlòmíì wà tẹ́ pé yóò ti tájẹ̀ dà aago mẹ́ta ni aago mẹ́ta wọn fi júmọ́ jésù máa bọ̀ mẹ́ta ń jojúmọ́ ọ̀sánká máa lọ́júmọ́ náà láadáa aago mẹ́ta tó ti dá lóòótọ́ tó máa kí mẹ́ta náà júmọ́ àní o torí pé àṣírí ò tí ì wọlé àmọ́ kọ̀dà láti lọ láàjù kí ẹ bá wọn àdéhùn tó ṣe fi hàn àwọn ń bọ̀ mẹ́ta alhamdulilayi àwọn ti sálámù wọn ń pè bòmí pé ibìkan àti títà ti táwọn náà ti bẹ̀rẹ̀. èyí ẹ ṣe sojú kòkòrò ike kọ́ ayẹ́kẹ́ bi tí wọ́n ti kọ́kọ́ ṣe júmọ́ à lèmi ti lọ sí. àmọ́ bíi late comer ẹ bí àwọn ẹ rìsíìtì kárí ova gbogbo àrùn àwọn abẹ̀ní ọmọ wa. wọ́n lẹ́nìkan ó lé àkan ó tún wá bá pé ìmáàmù ti gun mímbà pé sì gbọ́ pé àwọn ti pàwé dé ó dúró lẹ́nu ọ̀nà mọ́sídìí á pẹ́ sọdà tí ó fi lọ ibi tí ó kọ rẹ̀ ó ti wọ fáìlì. èyí ń tètè tè lọ mọ́sídìí kan. tó eléyìí eléyìí ń jẹba àwọn. torí pé wala yazalu qawmun yata'akhkharun hatta yu'akhkhirahum Allah. èèyàn ní yé pẹ́ èèyàn ní yé pẹ́ èèyàn ní yé pẹ́ sẹ́yìn títí tọ́lọ́ yẹ sọ dàrẹ́ yìí. àmì tí wọ́n á sojú kòkòrò iwájú iwájú iwájú iwájú bóyá sáfù aláǹkọlọ fẹ́ tòsí sáfù kejì lọ́ba pẹ̀lú gbọ́dọ̀ tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ wá ti mọ àgbà tó lè tètè dé tó fi bá sáfù aláǹkọ̀tọ̀. <laughs> àmọ́ àwọn kíláàsì tí wọ́n á ń bí wá kí ẹni ọba àdé ńgbà tí lè máa mú ti fẹ́ẹ́ ṣe sọ́lá ó tún bá sáfù aláǹkọ̀tọ̀ èèyàn mélòó náà ló ń ṣe sọ́lá. ó burú o ẹ wàllá kọ́lọ́ bá yí padà sí dáadáa wàllá ò burú bàjẹ́ Islam fún kankan ẹ wọ àwọn tó fi dórí gbogbo ọjọ́ lásán ní ìsìn ní ìsìn ní ìsìn tá à ń jáde bọ̀ ọ̀pọ̀lọpọ̀ sọ́ọ̀tì kún dẹnu ni wọ́n ká wọ́n lórí pé kí ni kí lẹ́ fẹ́ mú bẹ́ẹ̀. wọ́n ti máa máa ń pọ̀ ní ìbàjẹ́ bá má di oríire ẹ rí pé tọ̀ ẹ náà sọ pé ah, ará àdúgbò yẹ bẹ̀rù ọlọ́ mọ́sálásí la rí àrídẹ́mọ́ pé tọ́ níbo ni ò sí ńlẹ̀ Yorùbá yìí láti Ìlọrin títí òbí dẹ́kù ẹ̀rọ mọ́sálásí la rí àríjàmà àwọn òbí lẹ̀ wọ́n sì náwó gégégégé wọ́n gbé kalẹ̀ nítorí ẹ̀ máa wá sí sọ́lá ẹ̀ máa bá ní bẹ́ẹ̀ náà pé pé kíni ibi kọ́ fẹ́ sìn rọ àwọn lọ́rùn ẹ̀rọ kò tó ti fi rọ yín lọ́rùn ó tún gbé mọ́sálásí wá sí kí mú yín. so inú kẹ́ ẹ pa wa burúkú yẹn tì ní ti retí yín nù bá ti pa tì ẹlòmíì imam ó allahu ni ó wà ní allahu akbar nira káàkejì ló gbé mẹsìnì tiẹ̀ dé ni ẹ yóò mọ àti ẹ ọ̀n mẹsìnì kó tani tandina yẹni pé sọ fún ti dé o tó ti dábàá ti gbé àìtọ́ ọjà tí mú nípa madam. ọ̀gẹ́ ní ìjọba tajà lọ́jà ọ̀dọ̀ wa tà sẹ́yìn kó gbogbo omi dọ́bà wà kọ́ bá máa rìn o madam kọ́mà madam lélẹ́yìn àbọ̀ máa àìtọ́ ọjà ní jẹ́ ní jẹ́ agbọ́pẹ́ nìkan ti táwọn mùsùlùmí ti tọ́nà gbogbo gbogbo àdúgbò gbogbo títì ẹnìkan subhanallah torí ẹ̀rí káwa náà yí padà kàtọ́nà sídi ẹ̀sìn wa káwọn aláìfẹ́ kan tí ó tètè mara wọn ló ń ranù ìkọ́ táwọn tó ní kan ti bá kún àwọn mẹ́sáàgì wàláhì àwọn aláìfẹ́ kan tí ó tètè mara wọn ló ń ranù ah, níbo lẹ ti kí júmọ́ àlọ́sẹ̀ ìgbẹ́ ah, kódà gbogbo mọ́sálásí ìlú yìí kò síbi tí mo ti bá júmọ́ very good ọlọ́run lọ́mọ ibi táwọn èèyàn ti wọ̀lú wọn ò lọ bí ká àwọn tó wà lù tẹ́lẹ̀ náà lọ́lọ́mọba wa tún sí tó ní pàṣípàṣí kún ó gidi ni nígbà tí mò ń fi pé mò ń wáyé mò ń wáyé wọ́n sì fi kí gbogbo rákà méjèèjì náà ríbi tó yẹs ìmọ̀ àmú káwọn aláìfẹ́ kan ti káwọn náà di kí wọ́n fẹ́ sìn sí but ó ti mọ̀ whenever I go I will still find a place to stand torí ẹ̀ <laughs> kẹkẹni ẹ má kan títà rẹ bí ọba mú bẹ́ẹ̀ á lọ sókè bí ó bí sókè náà bá ti parí ìsàlẹ̀ ń subhanallah sọdá bá wàlá sọdá aburú ni o ọwọ alọ ọlú kan ọwọ àríta àwọn èèyàn á mọṣáláṣí kúnkúnkún àfi bí ìgbà tí èèyàn máa mọ́kà nílé tìyín náà lù tìyín náà ẹ bá àwọn mùsùlùmí náà fún bẹ́ẹ̀ ó kọ lásán ó kọ lásán wọn á pọ ní ọdún eégún wọn ti ń wo kàlẹ́ndà alẹ́ báyìí ọdún eégún bẹ́ẹ̀ dé tán wọn á pọ lọ bìbà pé kíní kan òkè lérin ogun bẹ́ẹ̀ ni àwọn àyà àwọn bàbá àwọn ọmọ gbọ́dọ̀ ẹlòmíì tó ń ti dálẹ̀ wa lé kọ́dún egun ẹ́ ṣírùkù lẹ́ńbọ̀ wa ṣe lé a'udhu billahi minash shaitanir rajim sọ́ọ̀tì dáa bẹ́ẹ̀ wọ́n tún ná wọn lọ́rẹ́ yóò tún dunnú pé yẹ ọdún egun ọdún yìí yóò gùn bá wọn. ẹ̀rọ àbùtá lọ lọ mọ́sídẹ́lì jùmọ̀ àríkí wọn náà ń kóbókó pékin pékin náà gbogbo ọdún ẹ̀bọ gbogbo ọdún kẹfẹ́ bíi lúlù bí ká díyàbọ̀ bí kún ra wọn mú bí kún lẹ́nìkan gbọ́dọ̀ jáde wọ́n wọ́n wọ́n wá àwọn orí bíi mẹ́sàn-án tá a fẹ́ lò bẹ́ẹ̀ lẹ́mọ̀ gbọ́dọ̀ àwọn ọ̀tẹ̀ bọ̀. a Islam dáa púpọ̀ ṣùgbọ́n kan bàyàn lọ́kàn jẹ́ pé àwọn èèyàn ọ̀ma wọn ọ̀ma láwùjọ wọ̀nyí wọn ọ̀ma Islam bó ti ṣe dáa tó wọn ọ̀ma ti ń jẹ́ bẹ́ẹ̀ wàláì. wọn kàn ní ìmàlẹ́ ni kí ni màlẹ́ kí ni màlẹ́ gan-an ni ìsìláàmù làwọn ń sìn torí de eléyìí ẹjẹ káwọn náà yára sẹsìn ọlọ ká yára sẹsìn ọlọ torí ẹ níbi tí wọn ti mójútó ẹsìn ọlọ wàláì ẹni tí ọfẹ sẹsìn gan ongo òní lè jáde àmọ́ ibi tí wọn bá ti kẹsì fún ẹ sẹkìn so lẹ́yìn ìjọba àwọn. ẹnìkan ti sọ pé tí èjì kan wá sí júmọ́ àní pé àlọ́ tí lè má mú máa pa àwọn àlọ́ burúkú tó jẹ́ rọ́ ẹ̀yin náà lọ kọ́ kí ó kẹ́ ẹ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ gidi chance yẹn kan lọ́sẹ̀ kò pé méjì lọ́sẹ̀ ẹlòmíì ò tún ní lọ gbọ́rọ̀ ọlọ́mọ tún di júmọ̀ àmì sọ́wọ́ ayẹ ká pé gbogbo júmọ̀ àti wọn wá wá ibi wákàtí kẹtẹ́ fi ń bá wa sọ̀rọ̀ èmi ò rí nǹkan kan mú lọlé àfàwọn àlọ́ kan lóríṣiríṣi wípé ẹ̀sìn kan wá yọ sí wọn ẹ̀sìn máa fò ní ẹ bọ́ lọ́n tóbi jama pé àdàwọ̀ pé kìnnì àlọ́kàwẹ̀ tó gbogbo orí eléyìí ẹni tó bá ti gbọ́ torí pé a nílò aka ìdúrà wa lọ ẹlòmíì ti gbọ́ ọdún pé wòrowòro ni lè má mi máa ṣe so mọ́tíláṣí yẹn ló sì súnmọ́ ibi tó wà náà kọ́ náà náà náà bẹ́ẹ̀ lọ gbọ́ gbogbo àwọn ọgbà tí ò sí mẹ́tì mi lu yìí ni pé eléyìí nìkan à ọ̀dà kò dúró wọ́n á máa kí n tó hò yọ̀bà di pé yóò fi ti ohun wòrowòro ṣe fẹ́ wọ́. ní ọba pàjùmọ àti lọ́lọ́run ọba ṣe kíni ní ọba fèdídì di ọkàn rẹ̀ torí kéèyàn náà lọ bẹ̀rù Ọlọ́run wọ́n fi ọsẹ lè máàmù kò túmọ̀ sí ju gbogbo èèyàn lọ o tí máa rántí kébi tó dúró lọ dúró níbi táwọn àbí tí máa dúró nítorí kí nírú àyè dáná bíi ti máa báyàn sọ̀rọ̀ wọ́n á ń sí fáìlì lábala lábala wọ́n ń sí fún ọ lábala lábala gbogbo ajẹ́rọ́ ọjẹ́rọ́ ọjẹ́rọ́ bí ká parọ́ mọ́ ànábì ká parọ́ mọ́ lọ́hùn gbogbo ẹ̀ lọ́pọ̀ ń bẹ̀ àbá àfi ń ṣe bára àfi ń ṣe bára ká lóríṣiríṣi. tó gbogbo ru eléyìí ọ̀pọ̀lọpọ̀ ń gbà mí ìnà àwọn irú àwọn ẹ ló kóbá lọ síwájú ẹ̀sìn Islam àwọn kóbá ọ̀pọ̀lọpọ̀ wá ní lọ sí mẹ́sídìí nítorí tiwọn bí ẹni tó sọ pé àwọn ń kírun fọba ni tẹ́bọ̀bà làwọn ń kírun ọba ọlẹ́ ń kírun pékin ọlọ́run ọba àbọ̀bà àlùyìn tẹ̀wọ̀kẹ́lu eléyìí náà àwọn àwọn èèyàn yarí ni àwọn òkírun fọba o ọlọ́run làwọn ń kírun fún o wọ́n yẹn tọrọ ní kútúbà kékeré aṣọ yìí báwọn sọ wọ́n gbé ìbádà wọn lọ síbi tí ọ̀dà ẹgbẹ́ gbogbo ẹrú eléyìí náà àwọn kò tún withdraw pé ah bàbá ẹ pé ah lọ sí sọ láti mẹ́mọ́ ẹlòmíì tẹ́lẹ̀ náà tóun ò ti ní sọ láti ṣe mọ́ pé ẹ ńgbà tí bàbá yẹn ti sọ́ńtọ́ sọ́fà lóun ò ti lọ́ mọ́ tó ń wo. ẹ̀tọ́ má jẹ́ kí ti ọwọ́ akóbọ tí wò fi má sí lọ́ọ̀ má tó tó má jẹ́ ẹ̀jẹ̀ pé nìkan sáàtì ṣe bẹ́ẹ̀ náà ó sọ so nítorí pé ńgbà wọn gbọ́ òun wọn ò ní sọ lójú ẹ̀ wọ́n fọkùn àwọn ah, òkúrò wa wọ́n á bí tó ti ta sínú àní rẹ́nìkẹ́ tí wọ́n lọ kọ̀ǹfọ́ǹtì olúwa rẹ̀ pé ah, kí lẹ̀ sọ lónìí náà àti yorùbá wọ́n rọ adákẹ́ ni lẹ́yìn wọn máa sọ wá ah, kí ni tọ́ ọ lọ́ọ́ bẹ́ẹ̀ mọ́ ẹ sọ fún náà torí kò sẹ́ńtọ́ kọjá àtìsè ọ̀pọ̀lọpọ̀ tó sì sàtìsè tó bá rẹ̀ ní sọ fún ti tán láti tún sí ṣùgbọ́n gbàtẹ́ ní sọ fún kọ́ ẹni sọ fún tẹ̀yin mẹ́ta tẹ bá lẹ fẹ́ lọ sọ fún ní o bá lẹbù tó bí kágbé Abbas gbọ́dọ̀ bọ wájú lọ pé níta bá wá onípẹtẹ sọ lónìí ọba mú kódà kò tiẹ̀ dá rárá rárá ni tó ó ti ó sọ̀rọ̀ àti àpò ńgbọ́n ju ọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ̀n ṣé gbogbo yín lẹ jọ sọ ni àbí wọ́n lọ sọ ẹsìn máa pé yorùbá lẹ́bù àwọn yóò kó kẹ à ọlọ́sọ o. tèmi dájọ bá wá bí nìkan à wọn lọ dáa pé tá a bá ru ọ̀rọ̀ lọ wá sí yọba ẹ pé wọn nìkan ló kó bẹ lọba máa wò wọn bá fajúro tó mọ ẹ bá wá jáde ká bó lẹsẹ àti bá dẹ kó bẹ mi dẹ sí kìnnìkan à òfin ọsẹ ń wojú bàbá àmọ́ nígbà ọ̀rọ̀ wọn ní sẹ́yìn àìlọsíwájú ò ní bá wa láwùjọ bàbá ń ṣe bá sàtẹ̀ra wa jẹ. tó yorùbá lẹ́wọ̀ irọ́ lásán wọ́n ní tọ́tọ́ la sọ́ńbẹ́hùn òdodo ni wọ́n ń sọ àmọ́ òtítọ́ ló yẹ àwọn èèyàn kìí sòdodo tó lọ́ba àwùjọ yorùbá jẹ o wọ́n sì tún gbé wọnú ẹ̀sìn èèyàn ti ń ṣèbàjẹ́ tó pé ọ̀rọ̀ rẹ lẹ́sọ́tẹ́ fi wọ́dọ́ rẹ o pé à ń ranù ń regbè gbogbo katakata jíjẹ ń ṣe sábà tó ṣe à ah, bàbá kọ́dà gba ti ń tu ala bẹ́ẹ̀ sígbà tó ti dáa tó lè rí irọ́ ni o <laughs> ọjà bó ṣe jẹ́ mbẹ́ o lẹ́yìn náà tọ́lọ́mọ bá bá fi èdìdí di ọkàn wọn tí wọ́n tún ajọ́ kan náà àwọn afọ́nu fọ́ra wọ́n ní wọn ò ní rí njó tí wọ́n láǹfààní láyé fún ọmọ pé ó sàwọn láǹfààní dépò kí wọ́n fi ṣèwà o kí wọ́n á lẹ̀sẹ̀ tí wọ́n sẹ̀ tọ́fà gbogbo eléyìí wọ́n fi sọ̀lá tó lé jùmọ̀ àti lọ. tó ṣùgbọ́n yàtọ̀ sí onírìn àjò onírìn àjò kò sí jùmọ̀ àtọ́jọ́ ara yẹn lórí tiẹ̀ àmọ́ tó bá lọ sí òtítọ́ òtítọ́ fún un lọ́jọ́ yẹn kò ní sí sọ̀látò bọ̀. bákan náà yàtọ̀ sẹ́rú sọ̀látò jùmọ̀ àkè sọ̀ràn yẹn lórí tiẹ̀ ṣùgbọ́n tó bá lọ sí òtítọ́ fún un. yàtọ̀ sóbìnrin sọ̀látò jùmọ̀ àkè sọ̀ràn yẹn lórí obìnrin ṣùgbọ́n tó bá lọ sí sọ̀látù jùmọ̀ ó ti tó fún kò ní kí sọ̀látù zuhur torí ẹ̀ kò wá yẹ ká rìnrìn àjò lọ́jọ́ jùmọ̀ lẹ́yìn ìgbà tó rùn ti yẹ tàrí o kọ̀tọ́ ká rìnrìn àjò lọ́jọ́ jùmọ̀ lẹ́yìn ìgbà tó rùn ti yẹ tàrí sẹ́mi kákòókò jùmọ̀ ti tó sọ̀rọ̀ tí ó travel kó dúró dẹ̀yìn ìgbà tí a bá parí sọ̀látù jùmọ̀ àyàfi ẹni tó bá ti lọ kó tó di kóòrùn yẹ tàrí eléyìí ọjọ́ ọ̀rọ̀ àwọn tó pọ̀jù nínú àwọn olùmọ̀ kọ́dà arin nínú àwọn olùmọ̀ tó ní òfin ẹ̀ ọ̀gbọ́dọ̀ tún lọ torí pọ́jọ́ jùmọ̀ àní kó má jẹ́ kó fi sọ láti jùmọ̀ tọ́ ǹjẹ́ tó bá rí báyìí àwọn arìnrìn àjò àwọn adélu kan àsìkò tá a dúró sí tó tọ wọn bá rí i pé àkókò yìí àkókò lóhùrù ti wọlé ọjọ́ júmọ àti ni mẹsídìí kan tó wá wà nítòsí mẹsídìí tẹ ti dúró òun jẹ ti júmọ à wọn ti fẹẹ máa gbé júmọ à ń bẹ ibi táwa ti wà yìí mẹsídìí tí wọn ti ṣe júmọ à ni sekárìn síwájú lọ́ọ́ darapọ̀ mọ́ wọn ṣe júmọ à ńlọ yẹ wá ni àbí ká kú dúró níbi táwa wà káṣí sọ̀láàtù zuhur ntọ́ yẹ wá lónà ní ká dúró níbi tá a wà káṣí sọ̀láàtù zuhur nítorí pé inna Allaha yuhibbu an tu'ta rukhsahu kama yuhibbu an tu'ta azaimah ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí pé nítorí bá ti dẹ̀kun rẹ̀ fún yín kẹ́ ẹ̀ jàǹfààní rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe fẹ́ kún máa pé nítorí wọn bá ti dẹ̀kun nípa rẹ̀ kẹ́ ẹ̀ síbò ń ṣe wí fún yín. torí ìdẹ̀kun bẹ fún ẹ bí láti má lọ ṣe sọ̀látul jumu'ah sẹ́sẹ̀ jókòó máa gbọ́ kútúbà kótó di kó parí kótó di kó ẹsẹ̀ sọ̀lẹ́ à so ń bẹ̀ yẹn ekí sọ̀lá tó bóòrù sí yín kẹ́tún kí asùrì máa kẹ́ máa lọ yín. so ṣùgbọ́n tẹ́ bá wá dúró tẹ́ ní sọ̀lá tó jùmọ̀ náà lẹ́fẹ́ ṣe tẹ́ bá ti ṣe ó tó ó tó fún yín ẹ̀ nídìí láti tún ṣe sọ̀lá tó àgbóhùrù lọ́jọ́ yẹn. ṣùgbọ́n ìjọ wa tọ́ wípé àwa tá a jó nírìn àjò àti wá lọ sí mẹ́sìtì tí wọ́n ti fẹ́ ṣe sọ̀lá tó jùmọ̀ yẹn àwọn apari sọ̀látù jùmọ̀ àtàn lẹ́yìn imam tá a lè dìde lẹ́ẹ̀kan náà ká tó ṣe kọ́ọ̀mà ká mú sọ̀látù làásùrì wá àbí ọ̀tọ̀. tẹ̀mọ̀kí sọ̀látù zuhur tó ní ní àjọba ṣe ó tún tọ́kù ṣe sọ̀látù làásùrì lẹ́yìn rẹ̀ jam'an kọ́ papọ̀ kò bá jẹ́ taqdiman aw ta'khira kò bá jẹ́ kó ṣe lákòókò zuhur àbó ṣe lákòókò asr àmọ́ sọ̀látù jùmọ̀ tó bá yẹ pé ìnáwó onírìn àjò bá ṣe kò sí àyè fún ọ láti ṣe sọ̀látul asri lẹ́yìn rẹ̀ wọn kì í pa àti asri pọ̀ o onírìn àjò ọ gbọ́dọ̀ pa júmọ̀ àti asri pọ̀ ṣùgbọ́n zuhuru àti asri lálẹ́ ṣẹ́gi ni lálẹ́ pa pọ̀ ìwọ́n ti wá sọ̀rí kó tún ti ba ó ti ba chance kan jẹ́ fúnra rẹ̀ ń bẹ̀ o so ìwọ́n ti wá ṣe sọ̀látul júmọ̀ ọ̀wọ́n ronú pé fẹ́ ṣe sọ̀látul asri ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ dúró dákòókò asri ó tó. ẹ máa lọ nú ìrìn àjò yín nígbà tásìkò àṣírí bá tó ẹ tún dúró ẹ sì sọ láti lọ àṣírí lọ́tọ̀ ẹ nípa àṣírí papọ̀ mọ́ jùmọ̀ àti wá sí báwo wá ni ẹ tún sọ àṣírí yẹn mú wa ẹ tún sọ àṣírí ẹ mú wa ilé ìjẹba lẹ́yìn wa fún níbi tí wọ́n ti fẹ́ sàlàyé fún wa nípa àkókò wo gan láàmà ti solatul jumu'a àkókò wo gan láàmà ti solatul jumu'a nítorí pé solatul jumu'a ọ̀ràn yẹn ni ṣùgbọ́n dídí ọ̀ràn yẹn tiẹ̀ gan àwọn olùmọ̀ wọn ní fardu aini ojúlówó ọ̀ràn yẹn ni lórí gbogbo ẹni tí jùmọ̀ àjọ ọ̀ràn yẹn lé lórí yẹn pé dọ́lọ̀ fẹ́ wò nípa sọ̀láàtì lùdùmọ̀ àní pé ìwọ àti wọ àti wọ àti wọ àti wọ àti wọ sóníkàlùkù ti ṣe yẹn ti fọ́rọ̀tò kìfáyà fọ́rọ̀tò kìfáyà òun pé táwọn kan bá ti ṣe ó ti tó ìtọ́nà tó nílò nínú fọ́rọ̀tò kìfáyà ni pé káwọn èèyàn ti sẹ́yìn láì wo àwọn ẹni tó ṣe wọ́n gbẹ̀san rẹ o àmọ́ láì wo pé àwọn kan ni wọ́n ṣe àwọn kan ò ṣe iṣẹ́ yẹn lọ pàtàkì kẹ́ẹ̀bì sọ̀láàtù jẹ̀náàzà sọ̀láàtù tá a ti sókù lára sọ̀láàtù yẹn ọ̀ràn yẹn ṣùgbọ́n ọ̀ràn yẹn tó ṣe é pé táwọn kan bá ti ṣe ń kọ́ ìjọ́ràn yẹn rẹ̀ ti ṣubú lórí àwọn yòókù kìí ṣe bẹ́ẹ̀ ni júmọ̀ àrí bọ́lá wọn wò pé ah, nígbà tí ẹ̀yin fifty thousand bá ti lọ àwọn táàtì tí ò lè lọ kò burú à ó burú ó burú fẹ́nìkọ̀ọ̀kan wọn oníkálukú lọ́gbọ́dọ̀ lọ orí kálukú ló kọ tiẹ̀ ó ní ti bàbá rẹ̀ ìwọ ọlọ ìwọ ọlọ ìwọ ọlọ tọlọ́run bí kálukú léèrè nípa sọ̀látùl jumu'ah àkókò wa àkókò wa làkókò sọ̀látùl jumu'ah torí pé láwùjọ tiwa lónìí á rí i pé ibi tí wọ́n ti ń ṣe sọ̀látùl jumu'ah láago kan ó lè wà ibi tí wọ́n ti ń ṣe láago kan kọjá kọ́tà ó lè wà ibi tí wọ́n ti ń ṣe láago kan àbọ̀ ó lè wà aago méjì kú kọ́tà ó lè wà aago méjì gérégé ń bẹ aago méjì kọjá kọ́tà ọwà méjì ààbọ̀ ńkọ́ ó kọ́dà mẹ́ta kù kọ́tà àní ìsàfẹ́kù rẹ̀ mẹ́ta gérégé òun náà wà àti mẹ́ta kọjá ó tún wà tọ̀ mẹ́ta àbọ̀ gbogbo àkókò tí kálukú wa mú yìí àmọ́ bó ìsìláàmù àwọn yorùbá wọ́n ní ìrun aago méjì ìrun aago mẹ́rin ìrun aago méje àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ torí aago mẹ́jọ ń pọ̀ dájú torí wọ́n lẹ́ torí pé méje àbọ̀ gan ti tọ̀ ṣé júmọ̀ à ń kọ́ taago mélòó lòun ẹ̀rí kò ti fà mọ́sálásí kan sí mọ́sálásí mi pé eléyìí ní àdéhìí sálámà lọ́fẹ̀ẹ́ sọ fún wa. ó ní kunna nusalli ma'a rasulillahi sallallahu alayhi wa sallam yawm al-jumu'ah àwa máa ń ṣe sọláàt pẹ̀lú ànábì wa muhammed sallallahu alayhi wa sallam lọ́jọ́ jumu'ah a ti parí sọláàtul jumu'ah lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam thumma nansarif lẹ́yìn rẹ̀ láwa jáde walaysa lil á jáde kúrò nínú masjid lẹ́yìn solatul jumu'ah nígbà tí gbogbo ògiri gbogbo kò tíì ní òjì kí ló túmọ̀ sí yẹn tí òòrùn bá ti yẹ̀tà rí kóòrùn tó yẹ̀tà rí tó òjì wà àbí òsì kò sí àbọ̀ wà àbọ̀ kúrú ọwọ́ àwọn kúrú jọjọ. tó wọ́n á sọ pé àwọn máa ń ṣe solatul jumu'ah lẹ́yìn anabi sallallahu alaihi wasallam lẹ́yìn náà lájáde máa padà sílé wa nígbà tí ògiri gbogbo ò tí ì ní òjijì kí lẹ́yìn gbọ́ yín bẹ́ẹ̀ o ó túmọ̀ sí pé ó súnmọ́ pẹ́ẹ́pẹ́ anabi sallallahu alaihi wasallam ti salatul jumu'a ṣáájú kóòrùn tó yẹ tàbí ẹnìkan béèrè pé ń lo àwọn àwọn gbọ́ pípé àwọn kan ti salatul jumu'a. láàárọ̀ láìpẹ́ yìí ní béèrè àárọ̀ bá wò mo rò pé sẹ́rírọ̀ àwọn àdìsí náà <laughs> so à ń bọ̀ orí ẹ̀ so ẹlẹ́yìn kan ó ní ní ìgbà tí àwọn ògì wọn ò tí ì ní òdi téèyàn tiẹ̀ lè sáta bẹ̀rẹ̀ sẹ́yìn túmọ̀ sí ti ó ṣeé ṣe kẹ́ ẹ gbọ́ yé nu. nígbà tí àwọn ògì tí wọn ò tí ì ní òjì téèyàn lè sásá bẹ́ẹ̀ kò tí ì ní òjì tá a lè sásá bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé kò lóòjì rárá nítorí pé ẹ̀yin mọ̀ yín pé kóòrùn tó yẹ tàrí gan òjì sì wà fún gbogbo nǹkan ṣùgbọ́n òjì tó wà fún gbogbo nǹkan yẹn kò dájú